الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدعو فهم الله وبركاته لعلك ọlọ́run tí ó ṣe nírọ̀rùn fún wa látún ti pàdé lónìí láti wá máa tẹ̀síwájú nípa ẹ̀kọ́ tá à nínú tíra pàtàkì al-adab nínú eléyìí الحافظ الحجة تامي بعد نعمة الله أنواع جمع ويتوان وري أمير المؤمنين في الحديث tàbí tí àwọn afá mi ìgbẹ́ sí máa wọ́n ní tọ̀bíbù hadith afá àtẹ́gbẹ́ tó dókítà lọ́wọ́ bọ̀ dókítà hadith ni ẹ̀kọ́ oríṣiríṣi dókítà lẹ́bẹ̀ẹ́ oníwòsàn ìbílẹ̀ ẹ̀bẹ̀ẹ́ oníwòsàn ìbò ṣùgbọ́n dókítà hadith anabi muhammad sallallahu alayhi wa sallam òun ni al-imam abu abdullah muhammad bin ismail al-bukhari ọlọ́kọ̀ wa ti bẹ̀rẹ̀ ọba akẹ́wọ̀n rahimahullahu ta'ala rahmatan wasi'a pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àfààrà tíra náà lónìí ibi tá ti bẹ̀rẹ̀ òun níbi tí الإمام البخاري رحمه الله تعالى بجمعة بره وبلغوا باب قوله تعالى تبوى سيك باب قوله تعالى المسكين تبكي نفسك باب قوله تعالى مجيجي لولو تبوى سيك باب قوله تعالى tàbí báàbù qawluhu ta'ala tàbá sọ pé báàbù qawluhu ta'ala àfi báàbù yẹn ti sí ọ̀rọ̀ ọlọ́run bọba tó láàrin gà tàbá ní báàbù ajẹ́pẹ́ làbárí ni khabaru ni ni mubtada'in mahdhuf ma taqdiruhu هذا هذا ليس هو هذا باب هذا باب kí wá ní báàbù náà wọ́n ó lò mú un tààrà méjèèjì lọ́lọ́ láti wá máa tẹ̀síwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a ní tìrà yìí lọ́wọ́ kò sẹ́ni kankan nínú odò àtàrí ọkọ̀ yìí máa bẹ̀ kò sẹ́ni kankan nínú nusa nusa ti ìhìndíyà nìkan síbẹ̀síbẹ̀ kìí ṣe mọ̀kọ́ jùmọ̀ lọ́wọ́ àmẹ́ sánádùn àwọn tí wọ́n nà sáfọ́ rẹ̀ títí dọ́dọ̀ àlìmọ́ mọ̀kọ́ lọ́wọ́ lọ́wọ́ àmẹ́ lọ́jọ́ ọlọ́sàn. sábẹ̀rẹ̀ táàrí ìyàtọ̀ táàrí ibi bẹ̀rẹ̀ ní pé àwọn bí ó ní bísímìlá ọ̀hún ọ̀hún èmi ò ní ní bọ́lẹ̀ ṣe wà nínú àwọn ọlọ́sàkọ̀ rẹ̀ ní ṣùgbọ́n àlọ́sọ̀ àìhìndí ìyá òun ní sanet àwọn tí wọ́n kọ́ lọ́dọ̀ alimọ̀ alif ọ̀tán kò sí mọ̀kọ́ dìímà eléyìí tó túmọ̀ sí wípé alimọ̀ Bukhari rahimahu Allahu ta'ala lam يكتب مقدمة لكتابه من إنشائه هو مقدمة كان تاكي والله كم لاي كم واكو مقدمة فوقو إلينا إذا بأنه صنيع والعلماء في أماكن كثيرة نبي أوروبا كتاب التوحيد نازل مقدمة ونمقدمة أولي ما صحيح nínú àwọn ọ̀nà sáàkù tí bismillahir rahmanir rahim bá wọ́n ní pé ntọ́ jẹ́ ohun tó pàtàkì jù òun ni wípé kéèyàn rántí ọlọ́run nígbà tí èèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan téèyàn bá rántí ọlọ́run nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ nǹkan hamdala wà ń sọ́lísọ́lá wà ń bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ ṣíṣe ẹ̀yìn fọ́lọ́wọ́n bá ti wà ń bẹ àsọ̀láàtù fánàbà Muhammad sallallahu alaihi wa sallam ó ti wà nú ẹ̀ eré tó ṣe kóò ní ń bẹ nínú àwọn khutbatu alhaja eré ní ẹnìkan kọ́ al-Qur'an al-Karim náà kò sí khutbatu alhaja níbẹ̀rẹ̀ kí ní kíyàn bẹ̀rẹ̀ nǹkan kókó lọ́wọ́ bá bẹ̀rẹ̀ gbọ́dọ̀ pálá ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ àwọn eléyìí ti wà ní bismillahir rahmanir rahim kéré tàwọn kí wò táà fún ọ̀dà ibi tí ó ti ní bismillah rahman rahim kí ni máa ń Bukhari fi bẹ̀rẹ̀ Al-Qur'an ọ̀rọ̀ ọlọ́run bọba tó láàrin ká ló fi bẹ̀rẹ̀ tọ́yì ìgbà tó jẹ́ pọ̀rọ̀ ọlọ́run bọba tó láàrin ká ló fi bẹ̀rẹ̀ kí ni ẹ kó síwájú ọ̀rọ̀ ọlọ́run nínú ọ̀rọ̀ yìí kò sí kò sí ara àdí táwọn tó kàn wá fi máa ń ṣe bẹ́ẹ̀ ni fún ikú ọ̀rọ̀ ọlọ́run bọba tó láàrin ká tó máa fi bẹ̀rẹ̀ yìí ìfẹ́ fọ̀rọ̀ mi síwájú ẹ̀ torí pé kí ọ̀rọ̀ ẹnìkan ó síwájú ọ̀rọ̀ lọ́wọ́ ọba tó láre gan. ẹ̀rí ibi lẹ́yìn àyà àlìgbẹ̀ làdíìsì tó tẹ̀lé àdíìsì ọ̀sáájú nítorí pé wọn àfẹ́ fi kẹ̀kẹ́ síwájú ọ̀rọ̀ lọ́wọ́. èyí ó máa jẹ́ kọ̀ọ̀mọ́ àwọn akẹ́kọ̀ọ́ náà ẹlẹ́wọ̀n kìtà àbùtà ṣéjì náà kí ló bẹ̀rẹ̀ rẹ̀ àyà àlùkùránì ni àdíìsì ayọ̀ máa wà hadith ọmọ tẹ̀lé bẹ́ẹ̀ náà ẹgbẹ́ ẹ̀kọ́ tó bá rí ẹjọ́ jẹ́ kọfà wà náà ẹjọ́ jẹ́ kọfà wà náà ẹ̀kọ́ kan lẹ́ẹ̀kan máa rí tààrí kò ṣe gbọ́ngàn ní bóyá ń fẹ́ sọ̀túnmọ̀ kankan bóyá ń fẹ́ pàkíyèsí wá sí kankan bóyá ń fẹ́ mú ìṣẹ̀láàbù kékeré kan wá láàrin àwọn sàábé lórí àgbọ́yé kankan ayakùn án hadith anamọ Muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́nkọ́ wọ́n láti bẹ̀rẹ̀ wípé àwọn apáwa nínú ẹ̀sùn ọlọ́nkọ́ wà kẹ́rù wọn pátápátá kí àwa náà tààjọ máa kẹ́kọ̀ọ́ ọlọ́nkọ́ jẹ́ kí ìlànà wọn ọlọ́nkọ́ jẹ́ okun wa lójú kọjọ́ náà ni àwa náà mọ̀ tẹ̀lé tọ́yì báàbù pọ́wọ́lì ìtàrà ááyà alákọ̀ọ́kọ́ tá a kọ̀kọ́ kà nínú kíra ó dá lérí ọ̀rọ̀ òbí ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ òbí kí láyà náà sọ ọlọ́ni wọ́n wà sọ́yìnà الإنسان بوالديه حسنا ووصينا الإنسان بوالديه حسنا ọ̀rọ̀ yìí tá a irú àgbékalẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ̀ ń gbé kalẹ̀ báwọn nínú Al-Qur'an Karim wà láàyè mẹ́ta alákọ̀ọ́kọ́ ni tá a bá bẹ̀rẹ̀ láti Fatiha bẹ́ẹ̀rẹ̀ ẹ̀mẹ́kọ̀ tá a bá dé Luqman a bá mi pàdé wa wassayna al-insana biwalidayhi hamalathu ummuhu wahnan ala wahnin wa fisaluhu fi ààbẹ̀ tá a bá tún lọ tá bá tún dé àkọ́kọ́ àtùbámi wa waṣṣayna al-insāna biwālidayhi iḥsānan ọlọ́run bọ́ pàtọ́lá rẹ̀ ga ọgbà ara ayà yìí pẹ̀lú gbónà wàsíyà ní àyè mẹ́ta ọ̀pọ̀ tàbá wá yọ àyè mẹ́ta yẹn kúrò ní àwọn ààyè tó wá pọ̀ nínú Al-Qur'ān nínú ti sọ̀rọ̀ òbí wa qaḍā rabbuka ألا تعبدوا إلا إياه وإذا أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا واعبدوا الله ولا تشركوا كما تدين ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا ما من ذنوبكم يا قل تعالى عتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا آية قول من القرآن tọ́lá ọmọ ọba tó lára ga tó fi kan pamọ́ ọ̀rọ̀ òbí ayà pọ̀ gan tó fi kan pamọ́ ọ̀rọ̀ òbí nítorí wípé táàbà wá nígbàgbé nílé ayé yìí àkọ́kọ́ ẹni tó ṣe dáadáa sí wa nínú ẹ̀dá ọlọ́run tí dáadáa rẹ̀ ò lè lẹ́gbẹ́ làwọn tí wọ́n bí wa nítorí pé lẹ́yìn ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga tó dá wa ẹni ó ṣe sábà bí dídáyé wa àwọn òbí wa bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ ọlọ́run ọba ló dá wa ṣùgbọ́n ni ó ṣe sábà bí bá ṣe dáyé bá a bá dáyé ń tá a rí a mọ̀ irú dáadáa tẹ́lẹ̀ ni ó ṣe sí wa lẹ́yìn tó bí wa bí wa tán bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé gbogbo ẹni tó rí ká mọ̀ láyé táwọn wípé alẹ́ rí sọ lọ́dọ̀ rẹ̀ alẹ́ rí gbádùn lọ́dọ̀ rẹ̀ alẹ́ rí rẹ̀ lẹ́yìn ìgbà ń dá wa tán ni ìyẹn ni ó fà tó fi jọjọ wípé gbígbọ́rọ̀ wa sí lẹ́nu títẹrí bá wa fún fífẹ́ràn rẹ̀ gbọ́dọ̀ tó yìí fẹ́ ti ẹni tó dá wa gàgà sóyè àlọ́ yìí bákan náà wà ní nínú èèyàn ẹni tí dáadáa tó tó kàn òun náà ló bí òun náà ló bí nítorí wípé kò sẹ́nìkan tó ní dáadáa kan tó ń ṣe sí wa báwo ni wọ́n máa bí aṣáyé ní àṣẹ dáadáa pẹ̀lú mi òbí tóbi gan ọlọ́wọ́n bọ̀ bàtọ́ la rẹ̀ káwọ́ pàtàkì òbí ìgbà tá a bá fi yàn tó tá a bá yàn nàná lọ àwa náà máa rí wípé ọlọ́run pàtàkì òbí lóòótọ́ Ah. ọlọ́run bọ̀ ọba tó láàrẹ́ ká ó ní wọ́n wọ́n sọ́yìn ìsáàrà bí wá rí lẹ́yìn hẹ́wùsùnà ayà tí a ń kàwó ti dẹ̀ ọlọ́run ní àsọtẹ́lẹ̀ àsọtẹ́lẹ̀ bẹ̀yẹ àṣẹ làwọn onítọ̀sí ìròpin àmáwọn ìsà apá ọmọ ẹ̀dí ènìyàn láṣẹ àṣẹ tí máa ń bọ̀ látọ̀dọ̀ ọlọ́run lọ ọmọ ẹ̀dí ènìyàn irú àṣẹ wọn yẹn àṣẹ ọ̀rọ̀ àyàn ni láti sọ wípé ọjọ́ ọ̀rọ̀ àyàn àárín nǹkan mi tó ní kì í sọ̀rọ̀ àyàn eléjọ́ mọ̀ túmọ̀ sí wípé o tí ọlọ́wọ́ bá ń sàsọtẹ́lẹ̀ rẹ̀ fún wa ń bí tí ń pa wá láṣẹ rẹ̀ ọ̀rọ̀ àyàn dandan páálí ni lórí wa ọ̀rọ̀ àyàn kí ni o dandan páálí òun ni lórí wa mo rò pé tí mo sọ yẹn ó yẹ ẹ mọ rárá o. ọlọ́run tó ní páálí lórí wa ọlọ́run ọ̀sọ́ ìrìnàjò ìsáàdà bí wá nílé ìhùsùnà apá ọmọ ẹ̀dẹ́ ènìyàn láṣẹ àwọn onímọ̀ ní ojú wàsíyà ọyẹ ká mọ̀ nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ kí ní jẹ́ táwa lọ pé wàsíyà kí gàgà ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n dà lè wàsíyà tó àtàkọ́ ìgbìmọ̀ ilé àlọ́ ìrí بما يعمل به مقترنا بوعظ أتقدم إلى الإنسان بما يعمل به مقترنا بوعظ وعظ وعظ إنتم إليه wọ́n ní wípé ohun tí ọmọ ẹ̀dá ènìyàn ó lò tí ó gbọ́dọ̀ fi ṣiṣẹ́ ṣe kéèyàn gbé kalẹ̀ síwájú ẹ̀ wípé ṣe báyìí tó o bá ṣe báyìí báyìí ni ó ṣe rí tó o bá ṣe báyìí ó lè rí báyìí kéèyàn ọba àyà sọ̀rọ̀ ó gbà ní márùn ó ní wáàsí nínú ìjà pẹ̀lú wàásù ìyá ni ṣùgbọ́n nínú sọ̀rí àìsílámù. nínú ṣẹ̀ríà Islam ìdí ń jọ sí ìyà òun ni máa yàtọ̀ ẹ̀wọ̀n bí ìzájẹ̀rú عن المنهيات والحث على المأمورات a máa lò fún nǹkan tó ṣe wípé tí èèyàn bá ṣe wàṣíyà fẹ́lú ní ètò àtàṣíyà wàṣíyà yẹn yóò jẹ́ nǹkan tí ó kà lápapọ̀ tí ó jẹ́ ìbáwí fún láti jìnà sí àwọn àkọ́tọ́lọ̀ nǹkan ọ̀pá ẹ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ ti ń ṣe èèyàn lójú kòkòrò àti mójútó àwọn àṣẹ ọlọ́run ọba tó dáadáa ti ń jẹ́ wàṣíyà yẹn ṣùgbọ́n ká tó máa tẹ̀síwájú ó yẹ káwọn ní pé ááyà yìí eré tí a lè máa mọ̀lẹ̀ Bukhari rahimahullahu ta'ala tí wọ́n fi bẹ̀rẹ̀ aláàdáwòlẹ̀ mọ́fọ́ọ̀lù níbi gẹ́ẹ̀bà ti ọ̀rọ̀ mọ́mọ́ ayàpọ̀ kan wá tí ó máa sọ pàtàkì òbí àpàdà tó padà síbẹ̀ ṣùgbọ́n tí mo ń lọ ní ìsinmi pé ááyà yìí nídi tó fi sọ̀kalẹ̀ ááyà yìí ó ní sábàbù nùzúùl sábàbù nùzúùl ẹ̀ àlìmá mùsùlùmí gbà wà ní sàhíhù sábàbù tó lálàáfíà rẹ̀ sábàbù nùzúùl ẹ̀ òun ni ó ṣe tàbísírù gbogbo tá a nídi ibi ááyà ìfúnpa àmà tí wọ́n gbé yìí sóbi àwọn àlàyé mi tó pọ̀ lẹ́yìn àwọn tẹ̀bọ̀ ìwá àti bí tó ń bọ̀ lórí ẹ̀ a máa báwo lọ sọ pàtàkì tó a sì máa láì ààyà yìí gangan ó sọ kalẹ̀ nípa ọ̀kanu sàbí ànípa Muhammad sallallahu alayhi wa sallam tábìlì sáàdì bin Abi Waqqas sáàdù bin Abi Waqqas torí rẹ̀ láàyà yìí kí ló fà á sáàdì múnú àbíwá kọ́ọ̀s halafat umu sáàdì aláàtúkàlímàhú abàdà hàtà yàtúfọ́rọ̀ bìdìrì mọ́mọ́ sáàdì múnú àbíwá kọ́ọ̀s ó lé ẹ̀sìn ìsìláàmù tí sáàdì gbà yìí rọ́dìyàlláhu tí kò bá ṣe ìrìtìdáàdì kókó mà kó nínú ẹ̀sìn yẹn òun ní bá sọ̀rọ̀ mọ́ láyé. ọ̀dọ́ sì ní sáájú náà ọ̀nàgbà Islam nítorí rẹ̀ kọ́kọ́ kan ìyá rẹ̀ ní pé tí ò bá fi Islam lẹ̀ òun tó ní bá sọ̀rọ̀ mọ́ láyé ìtumọ̀ rẹ̀ ní pé bí ẹgbẹ́ mi mi lọ sọ̀rọ̀ yìí ń ṣe kọ́ lọ́mọ àbí bẹ́ẹ̀ kọ́ ẹja máa bí ọlọ́ka tó mọ̀ ṣàlàyé ó ní olóyìn òní kankọ́ wọlé àtàkù yà lóhùn ní jẹun mọ́ wọlé àtàṣà ohun sì ní mú kankan mọ́ wọ́n lè mọ̀ wípé ọmọ òun yìí lọ́pàá wọn wọ́n lè mọ̀ wípé kí ọjọ́ kóbi ọ̀tá wọn lé lórí pọ́mọ̀ ní ìṣẹ̀sìn ọlọ́run ọjọ́ rẹ̀ ti kí ni o tó ti pẹ́ ẹni ọba ṣe fẹ́ ṣẹ̀ṣẹ̀ kó máa kó fẹ́ ṣẹ̀ṣẹ̀ ẹni tí ọba fẹ́ ṣẹ̀ṣẹ̀ kó máa kó wọ́n lẹ́sẹ̀ sí. àwọn òbí tí a òní tẹ́lẹ̀ yìí o wọn sọ fáwọn òní bọ́ sọ̀rọ̀ mọ́ láyé o wọn láwọn nítorí ẹ̀jẹ̀ wọn wọn kàn halẹ̀ mọ́ ni wọn kàn halẹ̀ òbí mi ò tó bẹ́ẹ̀ ibi tó fẹ́ràn wọn ni yóò yà wọn wọn ò ní tí ì ṣe ìkẹ́ yóò ti máa mì kí lójú rẹ ti rí níbi tó dún àwọn sábẹ́ àdébà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀tún wa máa gbọ́ ẹ̀rí táwọn bàbá ayé àtàwọn ẹ̀yà ayé tí ò ní kan ṣe tí wọ́n máa ń lò àwọn kẹ̀mírí náà lò wọ́n ní sálàfù ẹjá lọ tí àṣà àdùsọ oníṣàámùta anàkọ́ àwàsán àbíwá ìdáyìí torí pé ìwọ náà mọ fẹnu ara rẹ sọ ni pé ọlọ́run pọ́ láṣẹ pé kọ́ máa ṣe dáadáa sáwọn òbí rẹ méjèèjì wà á na ummuka èmi sì ní ìyá ẹ wà á na amuruka bi hada ẹbí òfin láṣẹ rẹ sọ pé agbẹ̀rẹ̀ tẹ̀ láṣẹ ìyá yín agbẹ̀rẹ̀ tẹ̀ láṣẹ àwọn òbí ẹbí wà yẹn ọmọ tí mo bí tí mo dẹ̀jẹ̀ sí lọ gẹ́gẹ́ bí òwò ṣe sọ tiẹ̀ mo wá pa ọ láṣẹ báyìí pé ẹ̀sìn rẹ̀ yẹn fi rẹ̀ mo rántí ẹnìkan ọlọ́nkọ bá ń kẹ́ nígbà táwọn ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí tó bá ti rí wáyé ah, ṣé kíní náà ṣé ó sì máa wà ń bẹ̀ báyìí náà ò ní mú kú òní tí mo sọ yìí ó ti lé lógún ọdún ṣé kíní ṣé bí ó sì wà náà ni ò ní mú kú òní tó bá ti sọ ẹ̀ máa mọ̀ rẹ̀ ènìyàn bẹ́ tó rí mi gbà ah, ẹ̀ tó sì fẹ́ràn mi dáadáa ṣé kí ni ṣé bí ó ṣe máa wà náà ó ní mú kó bẹ́ẹ̀ ní ìtumọ̀ rẹ̀ ẹ̀rín àti òní mú kó mẹ́jọ ọ̀rọ̀ yẹn ọ̀kan wá mọ́ ibi tó parí sí náà bí ẹlòmí ò ní bọ́ ọmọ bá wọn. ó ní pé ah ṣé bá lọ́wọ́ náà ló náà máa tẹ̀ láṣẹ àwọn òbí yín. ìgbà yẹn ni wọ́n wà gbé ní pé àwọn ọmọ tó bí wọn wọ́n ní ọmọ tí àwọn fáwọn gbà kékeré kọ́ mílíkì àwọn ti dá omi àwọn ti dá omi rẹ̀ padà láti jọjọ tí wàá máa ń sọ àmì ní àdínú fíìmù ni fi tọ́lá pé bí wọ́n ti rí ìlú ti ṣẹlẹ̀ o èwo lọ́dún tí ẹ ti rí tó lórí ẹ̀sìn ọlọ́run sàárẹ̀ àdébà Muhammad nígbà tí ó ṣe wípé tẹ́ẹ̀yàn bá ń ṣẹ̀sìn ńgbà náà èèyàn mélòó ni ó ṣẹ̀sìn bá alákùnrin sáájú tá a pọ̀ lẹ́lẹ́rẹ́ lẹ́yìn ìgbà náà tẹ́lẹ̀ tí ń ṣe Islam téèyàn lè kà wọ́n téèyàn lè kàyé wọn síbẹ̀síbẹ̀ sáájú ni pé à mọ̀mọ́ lẹ́sìn ọlọ́run kò ní olè mẹ́lẹ́yìn ẹlẹ́ o a ṣe dáadáa ṣe ṣùgbọ́n àdìtò yìí rí ìyẹn pẹ́ṣẹ́tì ẹ mọ̀ sọ fáwọn òbí dáwọ́ sọ pé ọlọ́ọ̀ni ẹ̀jẹ̀ láṣẹ òbí ọlọ́ọ̀ni ẹ̀ṣẹ̀ gbá ẹjọ́ pé ọlọ́run tó ní kẹ́ ẹ tẹ̀ láwọn òun náà lẹ̀ ń tẹ̀lé òbí gbọ́dọ̀ náà ló jẹ́ àmà sọ́dọ̀ tó àmà tẹ̀lé yìí rẹ̀ yóò wà sọ fáwọn àbíká ọmọ tẹ̀lé ọlọ́ọ̀ni ìyá rẹ̀ òdúró bẹ́ẹ̀ o òdúró bẹ́ẹ̀ o mẹ́jà sàlàáhàn ìyá rẹ̀ sì lọ ọjọ́ mẹ́ta kọjá kankan ọjọ́ àkọ́kọ́ súnlẹ̀ máa sílẹ̀ fi máa kọjá o sọ̀rọ̀ òní ọ̀gá àpàlà ẹ̀ mọ́mí ò jẹun ah, ah, mọ́mí ò jẹun o wọ́n ní ọjà àbùsọ̀ ni wọ́n mi láwọn ní fún olóúnjẹ ìjà àbùlọ̀ ni wọ́n ní àwọn ní fún olóúnjẹ oúnjẹ ìwọ tó ti bàlágà tó rí gidigidigidi orí tó ń ṣe fún àbọ̀ o lè lo àgbàlá kan mọ ọgá jọ kankan lé lórí ọgbà eight hundred lójúmọ́ ìjọba tí ẹ bá gbé tí eight hundred lójúmọ́ tó bá lọ nígbà ogun ẹ máa yẹ ó ti dú sálárì àwọn onírò àbùlọ eight hundred níbi twenty five and twenty tí ó dùn lọ ní ẹbí twelve fourteen fifteen náà wọ́n gbà. kò sí lè tó ń ṣe bẹ́ẹ̀ o wà iná wo la yẹ sí ìròyìn máa yà sáà hù lọ hù la gbogbo iṣẹ́ pátápátá tó le ọ̀rọ̀ rùn fáwọn kan ẹ̀rọ gbogbo yẹn lórí ẹlòmí máa wọlé wa ẹni bí ẹ sì jókòó kalẹ̀ látàárọ̀ ẹ̀ nílò rẹ̀ ẹlòmí ọgbọ ó yẹ ká ìsìn ti gbá wọn kẹ́ni ìbí yẹn máa jókòó kalẹ̀ fífú kan ìyẹn sì gbàgbọ́ ọmọ bíbí ṣe ayé báwọn. àwọn màkà ń bẹ táwọn jẹjọ ń bẹ mi táwọn jọ ń bẹ mi irú bí bóòlù bí sì wá dọ́ọ̀lù báyìí no tv no anything jẹ́ everything ó oh, sì tó dọ́ọ̀lù. kátó wá sọ pé jókòó kalẹ̀ lójú kan bó ṣe jókòó lánàá nù yóò ṣe jókòó lọ́la nù yóò ṣe jókòó lọ́sùn lánàá. ìdí tí ẹ ọmọ ilé ó ti bẹ lọ ọba àmọ́ níbi tó lọ́sà òkú bọ́sà ti rìn lọ ọlọ́run bọ́sà nù wà. mẹ́ta sáà ìyá rẹ̀ lọ ọjọ́ mẹ́ta kọjẹun kọjẹun téèyàn ọba jẹun kọjá kò sí mú mímu kọjá káká o hátà bó ṣe àlàyé ha mílẹ̀ níjà ìgbà tí wàhálà pọ̀ ibi tó nira rẹ̀ lára dé tébi pọ̀ ó sì dàpọ̀ ìyá rẹ̀ dàpọ̀ ṣé wo ni mẹsàn-án ọlọ́wọ́ bá lẹ̀ tipẹ́tipẹ́ wọn ní sanwó skul mi wọn ní sanwó skul mi o yóò dínú sáré ká bóyá wọ́n bí ọ lè rí what àárọ̀ ó ẹ̀yìn ọmọ òṣùpọ̀ mi lẹ́lẹ̀ bí wọ́n máa wí kò ṣẹ̀ṣẹ̀ mọ́ nù àwọn ọmọ ìgbẹ́ tó ìgbẹ́ tó bá fẹ́ wọ àwọn sùkúù kan àwọn bí wọ́n sọ fọ́ bí ẹ̀ gbọ́dọ̀ lọ mọ́sálásí kí wọ́n mọ́sálásí láti máa bá àwọn àyà pàdé àwọn ló sì lọ mọ́sálásí lọ kan wọn lọ mọ́sálásí torí pé wọ́n fẹ́ lọ ṣẹ̀ṣẹ̀ wọ́n fẹ́ mẹ́ṣẹ̀ wọ́n àti ẹ̀fẹ́ gbọ́n tó jẹ máa ṣùgbọ́n wọn ní sọ fún akẹ́kọ̀ọ́ máa lọ ilé ìdájọ́ wọn bọ́ọ̀lù wọn ní ká máa lọ láti kíní kan wọn wọ́n ní wípé wọ́n lọ gbogbo yẹn wọ́n ti mọ́ṣáláṣí ni wọ́n hà lára wọn níbi yìí lọ ẹ̀rọ ọlọ́kí wọn. kódà àwọn tó láwọn tó mọ̀ sọ wọn jọba ṣe sì wọ́n náà mọ́ṣáláṣí wá kọ́ rẹ̀ wọn kan ni àwọn òbí wọn gbé kọ́ọ̀lù yìí. gbọ́ wọ́n lọ lọ mọ́ṣáláṣí lọ́rọ̀ ṣe bẹ́ẹ̀ tí mọ́ṣáláṣí mi rẹ̀ ẹ̀yìn. mójútó màmá yìí máa dákú ìgbà tó wá dákú pàkọ́ ọmọ ibùdó làhà ọmọ rẹ̀ kan wọ́n pè ní ọmọọrọ̀ olówó àjèjì ilẹ̀ fàṣàkọ́ ha ìdẹ́bìrì kí o tó mọ̀ mí nù ọba fún ní ìjọba fún lórí ọmọ bó ṣe ní kó o jí báyìí ó jí sáyé báyìí báyìí máa ti ń ṣe wàjá alátúntàdé wàhálà sáà bó ṣe kí èpè mọ́lẹ̀ wọ́n bá gbé sáájú ṣe pé ìbáṣà wọn ní èpè èpè èpè níta lè lọ sọ̀rọ̀ gáà yọ ẹ ọlọ́mọdé wọn tó bí ibi ebi obi aláwọn ìpè kan ń bẹ tọ́ ní kìnìún yéèjì rẹ o ìgbà àgbàsára lẹ́yìn ọdún alẹ́ra lẹ́yìn ọ̀rọ̀ gbàtọ́ ọba ti wo ìpè irú àwọn òbí yẹn ni kí wọn máa bẹ lọ́wọ́ fún pé kéèpé wọn padà sọ́dọ̀ wọn ẹni wọn bá wù ìpè ni wọn máa gbé ṣépè tààrọ ẹ̀rọ ọmọ wa bàa a àṣìṣe ìpè nígbà ọba ti ṣe èpè bẹ́ẹ̀ kan wá ló ń fẹ́ ṣe pè fún ọ wọ kò ṣe tọkọ bó bá mu gàrí kan mọ̀ sanra ni ṣùgbọ́n wọn bá wù èpè bọ́ọ̀ jẹran tó jẹ kíní tó jẹ gbogbo ẹ̀ bọ́ọ̀ bá tiẹ̀ tó ń sanra ó gbé àìsàn bẹ́ẹ̀ ọkàbínú ọlọ́wọ́ bá ń bẹ ọlọ́wọ́ jẹ́ ẹ̀kan ní ọkàbínú ọlọ́wọ́ fa'anzala Allahu azza wa jalla fil Qur'an hadhihi al-aya ìdí èlọ́rọ̀ mi sọ ayà ìkàlẹ̀ nke wa wasaina al-insana bi walidayhi husna òótọ́ ni aṣàṣọ tẹ́lẹ̀ mọ́mí ẹ̀dẹ́ ni ẹ̀pẹ́ kó ṣe dáadáa sáfún òbí ẹ̀ méjèèjì ẹ̀já ká yàrá síwájú náà àkàwọ́ òtún wáyé bi ilmun fala tuti'hu ẹlẹ́ntàwọn méjèèjì bá wá múra jáláwọn tí ọ̀hún lọ́pàpàá ṣe bọ̀ mọ́mọ́ rẹ̀ ní àwọn sàgbọ̀dọ̀ sí bẹ̀rẹ̀ sí olórí bẹ̀rẹ̀ kí wá lélẹ̀ wọ́n ní ìjọdó ló ti sùn mọ́mí mi ọmọ sí bẹ̀rẹ̀ ó ní ṣé kí ni ẹ̀mí kan sí ọ̀nì ẹ̀mí ya rẹ̀ ẹ̀mí ni mo bí ọ mèrè torí gbọ́tà ìjànú rẹ̀ bá dé ti ń lé ọ kí mọ́mọ́ rẹ̀ ó tún ẹ̀kún sùn. májò wọ́n máa lè sọ̀rọ̀ kàwé yẹn ìwò fálá ìkẹ́ ìmọ̀mọ́. ìgbà tá a bá dé lókun náà wáyé ń jẹ́ àdáàkà àlá àǹtòṣìríkà máa lè sọ̀rọ̀ kàwé yẹn ìwò fálá ìkẹ́ ìmọ̀mọ́. ìlàyà وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من اناب ثم الي مرجعكم ọlọ́run bọ́ba tó láàrin ká oníjà méjèèjì bá ní rárá ọwọ́ tí wọ́n bá ní rárá ń táwọn ó fi gbàgbọ́ ọgbà wọn lóbi ó ní kọ̀ọ̀kan yìí sọ́lọ́hùn sọ́mọ yóò gba ah, ẹ̀tọ́ yóò débẹ̀. mọ́yọ̀mọ́ tí ń lẹ òbí ẹ̀ tí ń kó bí ẹ̀ ń kéfèé ṣùgbọ́n má yọ ọmọ tí ó fi ìbínú ọlọ́run tẹ òbí ẹ̀ lọ ìrùwà lọ́mí ìlójú sọ pé ááyà yìí nìkan gbogbo tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ ń ṣàlàyé alẹ́ gbogbo bá wù ú ìyẹn ká sí ẹrú ìyọ̀rọ̀ kámọ́ sàbòsí kámọ́ sí ẹ̀kọ́ pọ̀ wá tó wà lẹ́ gbóòdú ẹ̀ àlàyé ayé ayé nìkan ní ṣe. ìgbà tí a lè mọ̀ ṣàwà lè lórí. ìgbà tí a lè mọ̀ ìbẹ̀rẹ̀ kọ̀kọ́ rí ní àwọn afẹ́sì ní ẹ̀mí àti sáfàtà ń dáyé lè ṣe. ẹ̀rí wípé níbi àyàwó àpò àyàwó rẹ̀ rẹ̀ ṣùgbọ́n àyà ẹ̀yọ̀ kan tí wọ́n mú wa àyà tí àyà ṣojú mọ́ láàrin àyà tí gẹ́nà tí àwọn àyà tí wọ́n ṣojú sóun nìkan láàrin tẹ́lẹ̀ tó ọba ti gbé òun kan yé owó tó kù síbi àìmọ̀ ìyá àyà náà kọ̀ á yóò wà lórí ìdí. wọ́n lọ sọ bí wà nídá yìí hausna ẹ̀dájọ́ ti nǹkan tí alimad ibn Kathir رحمه الله تعالى قد تفسير آية يداد وقت مصر الإمام ابن كثير رحمه الله تعالى وليقول تعالى آمر عباده بالإحسان إلى الوالدين وني الله ربا طلع لك أربعة أمني لا شيء بكم سداد دا سووا بيه بيتي بعد الحث alàtàmásókè pétàmíhìn lẹ́yìn ìbàtọ́lọ̀ tó kọ́kọ́ pa wá láṣẹ pípé kámù lẹ́yọ̀kan kámù láàṣọ ẹwọ́n tí wọ́n ti rìn kẹfẹ́ rẹ̀ sọ̀rọ̀ wọ́n ní fàyínà lè wà àdìdá yìí húmà sábàbù ojúde ìǹsà àwọn ọlọ́run ló ń sábàbí láti dọ́mẹ̀dé ènìyàn wáyé àwọn ọlọ́run ló ń sábàbí wọ́n láwọn aláìhẹ́ ọ̀gọ́yàtò ẹ̀sà tá a bá ń sọ̀rọ̀ wípé èèyàn á ṣe dáadáa sọ́mọ ọba yìí dáadáa òbí méjèèjì ògóńgórí ni àyìn wá nínú kẹsì wọn ni wípé fàlùwá nínú bíi ìfà ẹgbọ́n mi yẹ o fàlùwá nínú bíi ìfà bàbá ó ṣe dáadáa sọ́mọ pẹ̀lú kọ́ náwó lọ́mọ lórí ẹ má fẹ́ náà náà owó lé ọmọ ẹ lórí jáwọn ọmọ gan ọmọ kó náwó láwọn lórí fún alẹ́kọ̀ọ́ tó bá yẹ kí wọ́n ní wọ́n fi fi pa wọn má jẹ́ wọ́n rí wòwò má jẹ́ wọ́n rí ìdọ̀tí bó ọba ti lágbára ó lò lè hasabi kẹsẹ kẹsẹ kí táwọn sọ̀rọ̀ bí ọmọ dágbára fọmọ olùwàjàlábí àti kọ rárá kẹwọn ẹyẹ ni wọn bá ó bá fi máa sáwọn mọ́já àwọn mọ́já àwọn mọ́ ti máa ríra wọn bí ẹni tí ò rí ayé wá nítorí àwọn tó bí àwọn láti kékeré járí wọn síbi ẹ̀ṣẹ́ ọlọ́run kó tó máa náwó lé wọn lórí àìkọ́ ẹ̀ṣẹ̀ káwọn náà kọ̀ wàlúwálídá ìyá náà ó sì dáadáa ti ẹ̀ pẹ̀lú lílànà ọmọ tọ́mọ bá ṣe kíní kan yífẹ́ jọ yéṣu bàbá yìí wọ́n wà bó wọn lábàrá ń bì ìyá wọn lè máa fọ́n ran lórí lẹ́yìn tó bó lábàrá ń bì tán kò sí wàhálà ara dáadáa tiẹ̀ ni ṣùgbọ́n má bá tiẹ̀ lórí wípé bọ́mọ bá ṣàbúrò nǹkan tó fọ́ ra lórí o yóò yí wọ́ o àlewáyédó bèrè fáàkọ̀ wẹ̀lẹ̀wáyédátó bèrè ṣáàkọ̀ bàbá ọ̀la àna ọmọ ibi tọ́mọ bá ti dídì ẹ̀kọ́ yóò fún bí ọmọ bá ti ní ìdí oúnjẹ yóò fún agbára rẹ bá ti mọ tó bá ní ìdí aṣọ yóò fún nítorí wọn kà á tàṣí tí òfin ní wò wò tí òfin ní jẹjẹkújẹ tí òfin ní eré rẹ pọn yóò fún ìyá rẹ ló lo àánú pẹ̀lú ẹ torí kò sí inú iṣẹ́ tiẹ̀ láti máa náwó lọ́mọ lórí owó kí ló ní iṣẹ́ kí ní ṣe àbí láwùjọ tí tó ṣe bí ọkọ òun lọ sùkúù bì kan ìyàwó náà lọ sùkúù bò mí ẹgbẹ́ ìkìlẹ̀ ti jáde látàárọ̀ bí wọ́n bá ti ṣe é mọ́ ààbò lọ́nà ṣe bí fọ́bọ̀ lórí kan ọparí ilé yìí dáadé tó ń gbọ́ ọmọ yín bá tó mẹ́ta ẹ̀ mà lọ́rùn. inú bóyá wọn ti wà lé ọkàn lọ́dún táwọn bá tó mẹ́ta mẹ́rin ẹni ìta ìgbàgbọ́ ọmọ wí tọ́lá gbà lọ sùkúù bí tó ń ti ṣe é wà wà ìyá ọmọ kọ́ méjì yóò mọ̀ kan lẹ́yìn yóò gbé ta lọ́wọ́ ọmọ ṣe ṣe ìkọ́ ọmọ ṣe ṣe dà kápítà ìkọ́ ṣe àbíjá máa kọ́ ọ náà kọ́ ọ̀nà ọlọ́wọ́ kára nígbà kápítà yìí mọ́ títí dì sí kí tèrè o ilé kàdélẹ̀ yóò dàrú ọlọ́wọ́ bọ́ wọ́n láti bẹ̀rẹ̀ yóò sànù wa náà ẹja wá sọ̀rọ̀ díẹ̀ nípa tó pàtàkì ti ṣe dáadáa sókè já sọ̀rọ̀ tí ń ti ń pa ọ̀rọ̀ tí ń tẹ̀kì nípa rẹ̀ tọ́ra àìmọ̀ ìsọ̀rọ̀ rẹ̀ ẹjá bẹ̀rẹ̀ níbi ẹjá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àdúgbò àwọn ọ̀hálẹ̀ ìṣọ́lá pọ̀sọ̀lá torí pàdé lọ ádámù ọ̀hún ní bàbá àbí ìta bàbá rẹ̀ tàbí bàbá ádámà kò ní bàbá àwọn tó fún wa lẹ́yẹ wọn àlọ́ kọ́ wọn àlọ́ látàdúgbò àwọn ọ̀hún lọ́la àdúgbò àwọn ọ̀rọ̀ sóòrò anábì wa náà lẹ́yìn tó díṣẹ́ ọlọ́run ọba tó láàrẹ dá títí títí títí táwọn èèyàn gbàgbọ́ táwọn akọlọ̀rọ̀ sí tí wọ́n gbà fún tí anábì wa náà padà wá fi wọ́n rí tí wọ́n àmọ́ tí wọ́n kéwọ́n fi yàn rí ògbìn ẹsẹ̀ pé ọ̀sàdùà lọ́bí ẹ̀rọ fèrè wàlúwàlì dàyà wàlúwàlì mọ́. دخل بيتي مؤمنا وللمؤمنين anabi wa nuhu alayhi salatu wa salam ó ń ṣàdúrà fóbi ẹ gbogbo ọmọ tí ìbá ṣàdúrà fóbi rẹ ìjọmọ dáadáa rẹ ọmẹhẹ ìjọmọ dáadáa rẹ ti ní o ọmẹhẹ anabi wa ibrahim alayhi salatu wa salam rabbi ja'alni muqima as-salah wa min dhurriyyati. ربنا وتقبل دعاء كيلو تاني ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب òwúrọ̀ ló ṣàdúrà ló ṣàdúrà fún bí ẹ bàbá àlẹ́bí Ibrahim tọ́ọ̀gì kìfìrí gidi ni tọ́lọ́lọ́wọ́ lẹ́bí Ibrahim ló kò nítorí ẹ̀ṣẹ̀ lọ káàlì bá fojú tí wọ́n orí kẹkàn àrẹ́bí Ibrahim bá sọ̀rọ̀ bí òní ti ní wọná bó ní ó ṣe láàánú ọlọ́run ó sọ fún Ibrahim pé oh, ah, ọ kéré ń ṣe ọ la ilam tàǹtàhì la arjuman nàkì tó ní màlìyà mọ́tòdó lọ́dún yìí ìmọ̀ tó ra fún ìjẹ̀fọ́ lọ́dọ̀ lọ. hadith ń bẹnu Bukhari wípé kó dàtọ́ bá tún dọjọ́ àlùkìyàmọ̀ anábì Ibrahim ó ti sọ fọ́lọ́ pé rí ọlọ́run mo ń rí ìyá mi mo rí bàbá mi nínú iná bí mo ṣe ń rí nínú iná yẹn kò dùn má mi kò dùn má mi lẹ́yìn gbogbo àdó àgbàṣe láàyè tọ́lọ̀ ọ̀rọ̀ gbà á kọ́dọ̀ ọlọ́wọ́ bá ní pé falamma tabayyana lahu annahu aduwwun lillahi tabarra'a minhu ìgbà táwọn àṣẹ Ibrahim náà ike ọ̀tá wa lọ́wọ́ ni bàbá òun ọjà wọ tó rárá ta tún lọ́dọ̀ sọ́nù ọ̀dọ̀dọ̀ nífẹ̀ẹ́ òbí ẹ̀ níbi pé kó bí ọjọ́ kẹfìrí kan lọ́wọ́ sábà fún kẹfìrí òbí kẹfìrí kò ní ìjà àdúrà rẹ̀ tó rádúrà rẹ̀ ò lè ṣe láǹfààní kálukú ti mú tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìgbà tó bá rò bí yóò àwọn ọ̀sán fún ọkùnrin ọlọ́run bá kó mú rẹ̀ irú ìgbà tó ẹni ada. ilé ibrahim wò sálẹ̀ rẹ tó bá wọ̀ wọ́n sọ bàbá rẹ̀ ní dọ́kùn òní wọ́n wá jù sínú náà yóò máa jóná lọ sí mọ́kàn ní oníláwòrán bàbá rẹ̀ náà nítorí kí lóore kó bàbá bàjẹ́ torí bàbá ló ní síbẹ̀ ní àkànú àjẹnù ọlọ́run tá a bá kọ́ lọ́dọ̀ àlejò àìmọ̀hìn téèyàn bá jọmọ rí sí àwọn òbí ẹ̀ àwọn ọmọ tiẹ̀ náà jọmọ rí fún anábà ibrahim aleyhi salatu wa salam ẹjá wọn tó lọ́wọ́ bá fi san ṣíṣe dáadáa rẹ̀ sóbì rẹ̀ fún ọlọ́wọ́ bá ní afún ibrahim adùn nínú bí kò láàmì halim pẹ̀lú ọmọ nísìnyí فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك كلا فقال mo lálàárín lórí ọ̀nà wípé mò ń dú ọ mo ń dúkú ẹ kí lọ́wọ́ rẹ sọ fún ìyá bàbá ti fà á yìí ẹ bàbá mi dúkú ebi wọlé kẹlẹ ní sùpọ̀ fẹ́ sàbúrú sí mi ìbọ́lọ̀ lè pọ̀ láṣẹ kí tọ́lọ̀ ń pa láṣẹ wà mọ̀ṣẹ́ lórí mi tọ́ ọ bá ṣe dáadáa láti tẹ̀ láṣẹ ọlọ́run fáwọn òbí ẹ tàbí àwọn ọmọ tí ó dọ̀rọ̀ sí ọlẹ́nu lọ́wọ́ wọn ṣe fún ọ̀nà ọlọ́run sọ bá níbi wa ìbọ̀rọ̀ yìí mọ̀ tó kó láyé oníṣàtà jíde ní iṣẹ́ aláhùn ní ọ̀sán mi ni ilé bàbá mi ó rí bó ń sùúrù ni mi ń ṣe sùúrù ń ṣe sùúrù ọlọ́run bọ̀ bàtọ́ láàrin ọ̀sán àgbẹ̀wà yàhíà yàhíà. خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا ألاني يحيى دي تيرو لهم بابو بن البراء ألاني عفو يحيى نيجي جان نبي الله لا تبكي وحنانا من لدنا وزكاة وكان تقيا ألاني يحيى عليه الصلاة والسلام ọmọ olùbẹ̀rù ọlọ́run ọba làwa ṣe a ṣe lọ́mọ gàfé ọlọ́run ọba ni wàbá bí wá ìdáyé yìí ọmọ tí ó ṣe dáadáa sáwọn òbí ẹ̀ méjèèjì wàlámúyàmú jàbáàrọ̀ àṣìyà kìí ṣe jàbáàrọ̀ ọmọ kìí ṣe lẹ́ṣẹ̀ gbogbo ọmọ tó náà fún wa mọ̀ sí wọn jàbáàrọ̀ mọ̀ sí wọn lẹ́lẹ́ṣẹ̀ ìgbàtọ́lọ̀ ọba kò mẹ́ tó tún dọ́dọ̀ àlẹ́bìwà ìṣàǹkọ́ wà bá rọ ìwà àríjàtì wà lámù ìjà ní jàbára ṣàkìyà láti kékeré látọ̀pọ̀ lọ ọlọ́run sí mi lọ́mọ tí ó máa ṣe dáadáa sí ìyá mi ọlọ́run mọ bá fọ́lá rẹ̀ ga kò sí mi lọ́mọ olórí ìbú ọmọ òkì ọmọ àdààmú ọlọ́run sẹ́ni kọ̀ọ̀kan wa lọ́mọ àdààmú fáwọn òbí wa àyà yìí láì dé ìnàpẹnu àwọn àǹfààní tó pọ̀ òun ní bẹ́ẹ̀ ṣíṣe dáadáa sóbì òun náà sì lè lànà àwọn ànábì ọlọ́run òun náà ní kíni ìlànà àwọn ànábì ọlọ́run eré ètò ṣe ní ní ẹni tó bá mójútó yóò rò rẹ bẹ kàmásàyà àwọn àhàdíìsì àdìsí mú àdìsí wa torí wọn kọkọ rí gangan ìwọn wò lọ́wọ́ tààrà fún àwọn àwọn àhàdíìsì wa tó pọ̀ àwọn hadith yẹn a bẹ̀rẹ̀ wọn jọ mẹ́jọ táàmà ní àdáná wọn ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní sókè ẹnu wọn bá ń tá àyè ó gbà wá láti lónìí bá ń pa àyà yìí yẹn ẹnu wọn tá a sọ yẹn ọlọ́run ní ọ̀sán àǹfààní bẹ́ẹ̀ ń lọ sọ àtàwọn tá a dọ̀ hàdà wa sallallahu ala muhammadin wa alihi wa sahbihi sábà rẹ̀ ń tẹ́ béèrè ṣùgbọ́n ẹni tó bá gbà béèrè mi ọlọ́run ní fún tíra yìí lágbára ọlọ́run ìbéèrè àkọ́kọ́ ẹni tó bá ẹgbẹ́ ń lẹ́nu ẹni màgbẹ́ tó bá wù ní apá ìdájọ́ kọ̀ọ̀kan. ìmáàmù kọ̀ọ̀kan kò sí ọkọ̀ dímọ̀ sí ti ààrẹ bẹ́ẹ̀ àyè mẹ́kọ̀ọ́ nítorí àṣọ bẹ́ẹ̀ àyè mẹ́kọ̀ọ́ wọ́n á má gbogbo ìtura mi wá tí o sì mú kọ́ dímọ̀ mẹ́. ta ló kọ́. àfọ ọgbà wọn náà bẹ tá àbùtà ṣe ṣùgbọ́n àfọ ọmọẹyìn tó kọ ọdọ akínà mi bẹ̀rẹ̀ rẹ bisimilá jẹjẹrẹ àwọn ah, ah, ah, ọrí àwọn ọrí àwọn ọrí mà ìyẹn ti ó ti dá a bá wọn. ó gbàjẹ ọmọ ẹjọ dá ètí bá bẹ̀rẹ̀ dáadáa ṣé ẹgbẹ́ ọ̀gá ẹ̀fọ́ sọ ẹ̀fọ́ sì kí ni ọ tí ó dá ètí bá béèrè dáadáa lọ́fẹ́ sọ ọkì ọmọ tó lọ fún yà sáájú lómi mú kí ló kọ̀ rẹ̀ sára sáájú lọ́lọ́run torí ayé ẹ̀sọ̀ kalẹ̀ tán ní gbogbo wọn ṣùgbọ́n ọmọ ìyá yẹn míì ló lọ fún nìkan kí ló kọ̀ ẹ̀ mo sì dáàbò ẹ̀ <laughs> ó dàbí ẹni pé àwọn èèyàn nígbà tí ayé mọ̀gbọ́n kàbí lọ ní ṣùgbọ́n àwọn amẹ́ríkà ṣẹlẹ̀ láti ẹ́ àwọn márùn ni àwọn márùn tó àwọn márùn tó ni mo dákọ̀ ẹ̀ wọn ló mú lórí ni tí àwọn méjì tí mo bí wọn ọ̀gbà ṣé bèrè wà àbí òsì bèrè náà ó dà wá sí kí n bí wọn lóde ọ̀dà ẹ̀ hadith ìbéèrè méjì ní bí ọ arákùnkọ lè lè ìdọ́bá nígbà méjì ní o tí ó sọ̀rọ̀ pàṣẹ́wàbù nìsólè àáyà tààkà yẹn níbo láti rí wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n nínú mú nínú tó nínú mú sí èmù sí ní àgbẹ̀ sí. lọ́dà ọlọ́ọ̀kà lára ẹ̀rọ tó ń béèrè náà wà ní fún sàrà ẹ dákun ẹjọ ẹjọ ẹjẹ agbọ́dọ̀ ìyá àwọn èèyàn ẹjẹ agbọ́dọ̀ ẹjẹ dá náà. Bàbá sọ̀rọ̀ sọ pé ìrìn ṣe àgbà